mo bá ìṣàṣìkà lọ́jọ́ mẹ́ta yìí ó jẹ́ kí wàá mọ̀ wípé lẹ́yìn tó bá ti kú mo máa máa rìn káàkiri táwọ̀ ó sùn sórí bẹ́ẹ̀ ẹ̀gbọ́n o nígbà tó sùn sórí bẹ́ẹ̀ mo lálàá wípé wàá lo ìwò mo kọ́lé mo ra mọ́tò wo wo lè máa yé jìnnà yé jìnnà wọn jí gbàgà sínú ayé. <laughs> níbo ni bọ́ọ̀dì ẹ wà níbo ni bọ́ọ̀dì ẹ wà orí níbo ni bọ́ọ̀dì ẹ wà ayé àwọn olùdókòwò kọ́ nílò òyìnbó yìí bó bá ti kú ẹni àti get out àti máa lọ àti máa lọ sílẹ̀ mi ó lọ́ba ó ìjọba àwọn ọ̀gá ti gbá ayé mi lọ́dún ọba sọ́dún ọ̀dún sọ bẹ́ẹ̀. àlàfo ńlá yẹn ọlọ́run pa òwe fún ẹ wípé tó bá kú ara yìí nìkan ló wá ṣe kí ni ló máa jẹ́ra ẹ̀mí yẹn sì ṣiṣẹ́ lọ títí ayé ẹ̀mí ò ní kú that is the reason why tí o bá sùn gbogbo ara yóò máa sùn ẹ̀mí ò ní sùn. mo gbá ní sàṣì. àlejò ẹlẹ. aleluya. mo mọ ìmọ̀nì ìwé pé mo sùn. mo bára mi pé mo fò lókè èèyàn lé mi wá fò ara òfin fò yẹn ló dẹ̀ jẹ́ pé bọ́ọ̀lù ló wà lórí bẹ́ẹ̀dì mo sùn mo náà làwọn ọmọ lé mi mo dẹ̀ sáré ẹsẹ̀ wo ni mo fi sáré mi jẹ́nínẹ́lì ẹ̀mí yìí odidi ẹ̀dá kan ni bọ́ọ̀dì wa yìí ayálò lásán ni tó bá ti parí iṣẹ́ á ti iṣẹ́ sílẹ̀ ẹ̀mí adúbẹ̀rẹ̀ ànọ́dá iṣẹ́ ìnànọ́dá fọ̀ tí bá wà á sì lọ́ọ́ àrùn fún ẹ tí bá ní kó fún mi lówó mo fẹ́ gbá ẹni